abẹ́mọ̀pọ̀ bá wá ti dáadé o ọba wá ti dáadé kí gbogbo ìlú máa dùn kí bànújẹ́ má ṣe ráyè o ọba wá ti dáadé. ọba aláṣẹ àlàbá tí ó níbejì ẹjá lọ sílùú ìkòyí ẹjá lọ kí wọn ẹjá lọ kọ́ba wa ọba taofik àkàndé iyọlá moránigbadé one ìyá olùkòyí of ìkòyí kingdom àwa bá yín dúpẹ́ oníkòyí of ìkòyí ẹnbẹ́yìn lọ́mọ kòyí ẹ̀sọ́ mẹ́rú fìsànfìsàn ìyẹn bíi lolú ọmọ ọlọ́ta èjì ẹnbẹ́yìn lọ́mọ alẹ́rí ikú kọ́gún ọmọ aṣíwájú àpòpùrìgì dàgbà ọ̀fà sọ́fún ọmọ akọ̀fún yọ̀yọ̀ dàgbà ọ̀fà alẹ̀ nílé bàbá lólú ọmọ ká kútakó tọrùn àrọ̀ ní kútakó tìdí ọmọ ẹrú fìsànfìsàn. ẹ kú ayẹyẹ ọmọ akú fún wọn rẹ́rìn ọlọ́ra ọmọ akú fún wọn lọ́jọ́ ebi ń pẹyẹ lóko. ọmọ ọgbà ọmọ gbẹdú ọmọ ogun àjàwẹ̀yìn ló múlẹ̀ oníkó ewu ní ogun ojú ní baba yín sú mi lọ. ogun burú ìkòyí ò délé pé ogun burú ìkòyí ò lè pera wọn ló kọ. adé òjò ní kòyí ilé gbọ́n. alákòótábì ìran lóko abá wọn lọ sógun. ogun pa wọn wọn kàádọ́ta. ẹ̀rín èyí tó kù lẹ́ẹ̀rí mọ́. àwọn kan ni wọ́n sọ pé ní ní kò yí ò nílé ẹ gbọ́ nígbà tó ní kò yí ò nílé tá ń la bẹ́ẹ̀ lo sùn tá ń la bí ọlọ́ tá ń la bẹ́ẹ̀ rù àsùsù ní bms ọgbẹ́ pọ̀ sí. alápá sílò ogun ló lọ ọlọ́bẹ sílò ogun ní lọ oní ogun ní lọ ẹ ń bá lọ mọ gúnugún balẹ̀ igúnugún jórí ìran àkàlàmọ́gbó balẹ̀ wọn àjẹ̀dọ̀ tètè balẹ̀ ọjọ́ fún akọni ẹ ń bá lọ mọ tètè lé orí ìrókò ọmọ kanakana orí oro ilé bàbá yín ṣe ń bá lọ mọ àkàlàmọ́gbó tí jẹ lọ́rùn oṣì bàbá tí yín ló gbé akímọ̀ rìn gbé awẹ́ gbé fìdí yìí tì. èlé ogbó gbé ìwà rẹ̀ gbé kúta. bàbá yín ló gbé lálùpọ̀n. ọ̀tún ò mọ̀ pé nìkan là á gbé mọ́. alóye lọ́rùn níbi abá kú sí gan nílé ẹni. ẹkú ayẹyẹ ọmọ akú fẹ́yẹ mú jẹ. ìlà ńlá ọmọ ẹrù ọ̀fà. ẹkú ayẹyẹ ọmọ asápópó wọnú àpáta. ọmọ bá a jó lápó wọ̀rọ̀wọ̀. ní bàbá yín kàkà kẹsàn-án forí sí kòtò. gégéré lẹ̀sán forí tì í sí. ọmọ oníkòyí àfèjì ló bí olúkòyí àféré. olúkòyí àféré ló bí akú wọn di. èmbẹ́yìn náà lọ máa ṣẹ̀ṣẹ̀ yọ òrùn jó wọn lára k kàìkàì bàbá yín náà ló dá màgbà sílẹ̀ ẹ̀mbá yín lọ mọ kòyíkòyí kan là á kọ́ba kòyíkòyí kan là á kéèyàn nílé ọmọ oníkòyí ẹ̀mbá yín lọ mọ gbẹ̀ngbẹ̀ng kan là á kọ́ba ẹ̀mbá yín lọ mọ gbẹ̀ngbẹ̀ng tó dì mẹ́sí lẹ́yìn ọrùn ọmọ agùn ìrágùn ìbáka ọmọ agùn òtò ló dojú ọlọ̀tẹ̀ irá ni bàbá yín gún náà ni òsẹ́rí wálé mọ́ ó dìgbà tá a bá pòtòlù tá a bá pàràmọ́ ká tó lè bàbá yín tó bẹ́ran lọ ẹ̀mbá yín lọ mọ jì pẹ́kẹ́pẹ́kẹ́ ọmọ jì pokúpokú ọmọ omi tààrà lórí ọ̀tá ọ̀tá rìn tààrà lórí omi orin. ẹ̀ǹbẹ́yìn náà lọ́mọ arógun ju ọmọ arógun dáadé. ẹkú ayé yọ ọmọ aríkú yakin. ẹ̀ǹbẹ́yìn lọ́mọ gbọ́mọ̀ mọ̀mọ̀mọ̀ tó bí olúgbọ́n. ògidì gbọ́ngbọ́ngbọ́n ló bí àrẹ̀sà. ògìrì sèlú gangan gùn ló gbọ́n ló bí olúkòyí. ẹkú ayé yẹ ọmọ àdọ̀bálẹ̀ jagun bí arọ. ẹ̀ǹbẹ́yìn lọ́mọ ṣẹ́ ogun lérè ju ṣẹ́ oko ríro lọ. ìkòyí tí mo mọ̀ mo pogún. ìkòyí tí mo mọ̀ mo pọgbọ̀n. oníkòyí òjò ló kọyán. ó tó ní kò yí agbóúnjẹ fàlejò má bomi sí. mo wá kí yín ẹ̀yin ọmọ aṣerúgbógún jẹ̀jẹ̀jẹ̀. mo wá kí yín ọmọ ogun lérè jọjà oko lọ. ìkòyí ẹlẹ́gbàá mo di ìrà kí n tó wọnú ogun lọ. odò tó ló wọnú ọlọ́tẹ̀. irọ́ ni bàbá yín kú tí ò wálé mọ́. ìjọ mo bá fojú kan rá. ẹ̀sọ́ kò yí ni wọ́n gba bàbá mi lọ́wọ́ wọn. ẹ̀mbẹ́yìn lọ́mọ iṣu gbòòlà tí ta. ẹ̀mbẹ́yìn lọ́mọ àgbàdo gbòòlà tí òrójò ó ń gbé ńlá mi ọmọ kú ẹbọ méjèèjì tán gúnugún jẹ ní kànáńjó ní kòǹtè ní kàbà òkè igúnugún fà yín tipẹ́tipẹ́ ọ̀nìmọ́já oníkòyẹ ètò dìde ẹ̀ tún lérí ogun àkàlàmàgbò yẹn ń fà yín tipẹ́tipẹ́ oníkòyẹ ètò dìde ó tún lérí ogun ẹ̀mbẹ́ yín lọ́mọ gúnugún orí àkó ọmọ àkàlàmàgbò lọ́rùn òsì mo wá kí yẹn yín ọmọ tèǹtèlé orí ìrókò ọmọ kanakana orí oro igúnugún balẹ̀ igúnugún jojú àkàlàmàgbò balẹ̀ àwọn àjẹ̀dọ̀ tèǹtèlé pẹ́ẹ́dẹ́ tèǹtèlé balẹ̀ ọjẹ́ fún akọni mo kí yẹn yín ọmọ ẹ̀sọ́rọ̀gùn jójège oní Ìkòyí dìde ogun tó lọ àgbààgbà kò yí wọn kì í jò kété àwòsàn ni bàbá wọn fi í ṣe ilé bàbá yín obìnrin kò yí ò jẹ́ pagbọ̀n lágbọ̀n ọdún bá pagbọ̀n lágbọ̀n wọn arọ́kọ wọn létí ogun ọba wa àkàndé àgbò fọwọ́pá òní tìrẹ àdàgbà ó mu nítòsí àgbòrá kòrò ń tìgbín lọ́lá olúwa kẹ́ gbójúmọ́ owó ti gbóńlé arọ́ lọ kádé ó pẹ́ lórí kíbàtọ́ pẹ́ lẹ́sẹ̀ kírù kẹ̀rẹ̀ ó sì dọ́kínní akérèmọ́gbò kó àwọn oníṣẹ́lẹ̀ ẹlẹgbẹ̀rún ọdún láyé orí bá lẹ́ bá lẹ́ òrò ọba délédélé àlàbá yín tí ò níbejì rèé ó náà rè bára wa ṣe ẹjẹ́ àjọ sàpín